iṣẹ́ ṣáà ti yẹ kalẹ̀ o in fact ó rẹ̀ mí díẹ̀ ó rẹ̀ díẹ̀ ó rẹ̀ díẹ̀ I just have to come out and do this chat mm, I just have to come out and do this chat ìkàlẹ́ ìkàlẹ́ sa ìkàlẹ́ mà ìkàlẹ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá ìkàlẹ́ ìkàlẹ́ mà ìkàlẹ́ sa o. Oh. ẹ jọ̀ọ́ ẹ bá mi share. ẹ má bínú ẹ jọ̀ọ́ fẹ́ káwọn èèyàn wọlé ni please help me to invite people in. Please, please, please, guys, please. Please. Please. Torí ti ẹ ṣáàtì tí olórí burúkú olùṣí àgbàyà àtọkùnmáàkù àmọ̀nàrún má lọ tí mo ti àbádàn ẹ tí mo ti kà ẹ káwọn ará ọ̀run tí mi kà ẹ káwọn ará ayé mọ́ tó padà tó wá gbé síta òun ni mo ṣe wá pọ́ta wá ṣe ṣáàtì ẹ sábọ̀d bọ́ síbí báyìí ó mọ̀ pé ó pẹ́ tí mo ti dá orúkọ ẹ mọ́ ó rí i pé mo ti àbádùn ẹ mo ti kà ẹ kó òkú ayé torí para òkú ayé ni ẹ ẹni tó bá wà tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ọmọ káàárọ̀ òjíire tó tẹni tó ń wọ ìlú babalá bàbá ẹ tó wá fi ilẹ̀ àjòjì ṣe bùgbé tó wá sọbẹ̀ dayọ̀ ṣó mọ̀ wípé a lè ka irú ẹ̀ sẹ́ni tó wà nínú ayé mọ́ ìdí tí mi ṣe kí ń dá tí mi tí mi ṣe mi ti ẹ̀ rí ẹ mi pé òun ẹ̀ sísì mo ti pa ẹ̀ mo ti pa ẹ̀ mo ti sọ ẹ̀ di àwọn condemned soul mo ti kà ẹ́ mára wọn condemn soul so o ò rí ṣáàtì gidi ṣe mọ́ báyìí tó máa powó fún ẹ old ṣáàtì tó ti ṣẹlẹ̀ tí mo ti wá apologize tí mo ti bẹ everybody pé ìgbà ìmọ̀ ni ìgbà tí mi ò mọ̀ kó lórí burúkú lò kété ìgbà yẹn ni mo ṣe ṣáàtì yẹn tí mo pò kété léèyàn ṣáàtì tí mo ṣe tí mo fi gbé tẹ̀mítẹ̀mí ṣe tí mo fi tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ṣe àti tó jọ tàtà yìí tó jẹ́ rántí tí mo ṣe tó jẹ́ pé ìyá ni mo jẹ́ bọ́ tó jẹ́ pé ìbàjẹ́ lòkété padàpadà ba ọ̀tá mi jẹ́ tó padà ń ba iṣẹ́ mi jẹ́ lórí olólórí burúkú ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbé bọ́ta tó ṣẹ̀wá sọ pé Tóyìn Tóyìn onídìí àríjẹ nídìí mọ̀dàrú kò ní bá mi dá fún ẹ starboard ò ní ṣoríire àwọn ọmọ òkúkú ṣoríire ayé ẹ ti. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ flag mi lálẹ́ yìí ọlọ́ba mi bá yé yín jẹ́ o ṣé wọ́n pẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ ni màá jókòó ara mi tó lórí burúkú ẹ̀yin olòṣì aláyé bàjẹ́ tẹ́ ẹ̀ ní nǹkan gidi fàyè yín ṣe tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ ní ìwúlò gidi fàyè yín ṣe àfi kẹ́ ẹ̀ máa ṣorí burúkú lórí Facebook tẹ́ ẹ̀ lọ máa tó okó èṣù jẹ́jẹ́ lóṣù àjókòó Esabod sórí pé mo wá dá orúkọ ẹ̀ tán torí pé mo rí pé olórí burúkú ni ẹ́ olòṣì olórí burúkú ọlíhun lórí bíbí bí ilẹ̀ wòbò ọlíhun lórí bíbí bí ilẹ̀ wòbò olórí burúkú olóṣì olórí kíkíkí mìíràn olóníkìkiri mìrìn orí rẹ̀ bó orí ọmọ tuntun inú orí rẹ̀ bí inú orí ọmọ tuntun kọ́tẹ́ lẹ́bọ́ aláyé pinyìnkì ìyá alára ṣíṣí pẹ́ ìyá òfò ìyá àyà ìyá àdánù ìyá tí gbogbo ọmọ ayé bímọ táwọn ọmọ ń ṣe rere tó lórí burúkú ẹ tó bá yí àwọn ọmọ títì ẹ jẹ tó dẹ̀ lajú kalẹ̀ tó dẹ̀ tún lè bọ́ọ̀dà tí máa sọ àwọn òbí proud of their children àwọn òbí proud of how their children are doing well olórí burúkú ẹ ó. Esabod kì í san fún ẹ̀san kì í wọ̀ fẹ́ wọ̀ ọmọ orí gbà kì í rídìí gbòkó kò ní san fún ẹ kò ní san fún ẹ tọmọtọmọ pọ̀ kan tí ẹ̀ tún gbé old chat wá tó lórí burúkú ẹ̀ tí nǹkan tó ń jẹ́ ti tán lórí Facebook ògo ẹ̀ ti tán iyin tó ń jẹ́ ti tán ewé gan wọn ọ̀rẹ́ ni rà lọ́wọ́ ẹ̀ mọ́ orí ẹ̀ ti. ẹ bá mi tẹ love and like love and like please love and like love and like lover like please mo wà lórí meet mo kàn tẹ wà lórí meeting kan gan olórí burúkú ni mo lọ. olòṣì wọn níbi níbi níbi níbi tó máa ká wọn lára dé wọn ò ní wọn wọn wọn ò ní jẹ́ kí ṣáàtì ń dúró wọn máa máa flag ni ara yín ò ní lè gbé ṣùgbọ́n ẹ máa ṣorí burúkú ẹ máa sọ̀rọ̀ burúkú tí yín ti ta ayé yín ti bàjẹ́ gbọ́ ayérin ti wọ ayérin ti kú dànù ayérin ti bàjẹ́ ayérin ti kílẹ̀ mẹ́rẹ̀ aláyé pinyeke olórí burúkú èyé e, e, e, òyà èyé òṣẹ́ èyé eri èyé eri. ẹgbẹ́ ọmọ rẹ̀ kọ́lé òye jíṣó èyé òyà èyé òṣẹ́ èyé ẹ̀sìn èyé àdánù ẹ̀sà bọ́ọ̀dù kò ní dáa fún ẹ kò ní yẹ nígbà tó lórí burúkú ẹ tó lò ṣí ẹ tí aláyé dojúrú ẹ e. ṣó o ṣe mọ̀ nísìnyí báyìí báyìí ṣó ṣé mo ṣẹ̀ṣẹ̀ ṣe mo ṣẹ̀ṣẹ̀ ṣe ni ṣé ṣáàtì láti ẹ̀ ni ṣé ṣáàtì yí ẹ̀ ni ṣé ṣáàtì láti ẹ̀ ni tó lórí burúkú ẹ̀ tó tó tó ṣẹ̀ṣẹ̀ ń rìn kóòtù ẹ̀ tó tó ṣẹ̀ṣẹ̀ ń rìn tó ṣẹ̀ṣẹ̀ ń lé àgbà òfò ọmọdé ń wọ ẹ àgbà ń wọ ẹ oyún inú ń wọ ẹ àṣẹ ìdí ń wọ ẹ olórí burúkú olòṣì alára títì pẹ́ olórí bó orí òbò kan lílẹ̀ wù olòṣì gbogbo nǹkan àǹfààní ara ẹ ti tán ẹ bá mi kígbe olè o ẹ sábọ̀dọ̀ orí kọ́ńtẹ̀tì ṣe wọ́n kọ́ńtẹ̀tì tóyìn ló wá gbé sórí péjì tó fẹ́ fi pa monetization ẹ sábọ̀dọ̀ orí ṣẹṣẹ mọ́ kò rí nǹkan ṣe mẹ́ẹ̀ bá mi kígbe olè o ẹ sábọ̀dọ̀ olè olórí burúkú aláyé pinyìnkì aláyé dàrú aláyé kíkẹ́ ẹ̀mí rẹ ó fídíò tó fi ṣáàtì fọ́kẹ́tẹ́ màá bá ẹ gbé wá màá bá ẹ pọ́ọ̀sì ẹ̀ màá bá ẹ pọ́ọ̀sì ẹ̀ ṣé olórí burúkú ni ẹ lò ṣì ni ẹ màá bá ẹ fi péjì mi pọ́ọ̀sì ẹ̀ ṣáàtì tó o ṣe fọ́kẹ́tẹ́ tó lo five hours tí mo bá yẹ kọ́ọ̀tì máa bá yẹ post yẹ ṣó ló lórí burúkú ni ẹ ó lò sí ìyá àyà ìyá ìṣẹ́ ìyá àdánù ìyá òfò ẹ sábọ́ọ̀dù olè olórí burúkú alájẹgẹra olòṣì aláyé ìpànà lápá ọ ṣọpọnà ṣọpọnà lápá ọ ẹ sábọ́ọ̀dù olóde lágbé ọ ẹ àdá fún ọ ẹ àkúlù fún ọ ẹ àyè ọ ẹ àyè ọ ẹ àyè ọ fún lómi ẹfọ ṣòfin lọ àṣẹ sábọ́ọ̀dù. Ẹsábọ́ọ̀dù ojú olè rè olè ojú olè rè ewé ò tà mọ́ ọ̀rọ̀ ni béèrè wíkọ́ ìtàmọ́ nínú ewé kò wó ìdì olórí burúkú oní fake fake fake spiritual aba. ẹ̀sà donkey ẹ̀sà monkey ẹ̀sà túbìdì ẹ̀sà bastard ẹ̀sà olòṣì ọmọ àlè Ìbàdàn ọmọ àlèbàdàn ògbónígbóní ọmọ àlèbàdàn olórí burúkú olóṣì ẹranko ẹranko ẹranko obìnrin èyí òyà èyí òṣẹ èyí àdánù ayé àjọ jẹjẹ láyé ó wà lù sí mi wà bàyà kálálẹ́kẹ́ jọ sí mi aláàárọ̀ àjọ sí mi kálálẹ́kẹ́ ṣebí fídíò tó lórí burúkú ẹ̀ kọ́ọ̀tì ń mo ti gbé pẹ̀wò mo ti gbọ́ mi ò mo mo mo mo mo mo mo tó wúwo jura wọn lọ fúnra mi mo rábìkẹ́ mo rí ké mo mẹni táyé yẹ nínú àwọn méjèèjì olórí burúkú olóṣù ọmọ ọ̀ràn ọmọ ìyà tó pọ̀n ọmọ ìṣẹ́ ọmọ ọmọ wọ́ntẹ̀dì tó pọ̀n olórí burúkú ìgbà tó bẹ̀rẹ̀ sí ní pọ̀n burúkú gbogbo àwọn èèyàn náà ń gbàdúrà tó bá ti lọ àjò wọn á ní kọ́lọ́run má jẹ́ kán tàjò gbé sájò ẹ sá bọ́ọ̀dù ó tàjò gbé sájò ó tàjò gbé sájò olórí burúkú olóṣè ò tẹni tó lè wálé mọ́ ìwọ ọmọ àlè ọmọ ìrankíran ọmọ ìdọbẹ̀rí tí ń wakọ̀ ọ̀yà olóòórùn onídokúdo oníjẹkújẹ kò sí tí ò lè jẹ kò sí tí ò lè wá bẹ́ẹ̀ wèrè ìyá òfò olórí burúkú òbò rẹ ilíbe òbò rẹ òbò rẹ ilíbe ẹ sábọ́ọ̀dù òbò rẹ òbò rẹ òbò rẹ kò mí ṣe wo ẹ sá bíngò wo mo ní dání màá kò gbé oh my god. Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God. Mo wù ẹ́, mo ń wù ẹ́ Oh. Okay. Okay. Ma bá ẹ post ẹ létà. Torí try àti change ẹ kò change. Ma bá ẹ post ẹ létà. Màá bá ẹ gbé òbò ẹ síta olórí burúkú gbé ṣé gègbé kámẹ́rà aláyé bàjẹ́ olòṣì àti títún ẹ̀yìnkìn òbúrẹ́ ti bàjẹ́ òbúrẹ́ ti dàrú olórí burúkú olòṣì olóòórùn kì í fọjú ara ìyá ìtú ẹ̀ dá fún ọ ẹ dá fún ẹ sábọ́ọ̀dù òfolo àṣọ olóòórùn very dirty a thing very dirty a woman very dirty olóṣì very disgusting nǹkan ẹ eh, ká bẹ pípé yẹn kì bá ní olórí burúkú wà á ti ráṣọ rẹ̀ wò ṣó ti rí ṣó ti ráṣọ rẹ̀ ṣó ti rúkú rẹ̀ ṣó rí ṣó rí olórí burúkú olóṣì olóòórùn onídọ̀tí olórí burúkú ìyá dáa fún ọ láyé àdáa fún ọ olórí burúkú. hello sir ọ̀rọ̀ eh, burúkú tán lórí burúkú ó tẹ̀jọ̀ gbé sájò gbogbo ayé ń gbàdúrà káwọn kéré oko wálé o táwọn bá lọ ṣiṣẹ́ nídàálẹ̀ o káwọn kéré oko wálé o olórí burúkú tiẹ̀ o ò tó ẹni tó lè wá bí á sọ̀kò yìnkìn alábẹ́ òyà alábẹ́ òṣẹ́ wọ́n ti gbọ̀rọ̀ ọba lẹ́nu olórí burúkú ẹ̀ wọ́n ti gbọ̀rọ̀ òjòjòyè wọ́n ti gbọ̀rọ̀ àwọn olóṣèlú lẹ́nu ẹ̀ kò wá rí nǹkan gidi san mọ́ àfi kó máa kọ́ọ̀tì kọ́tẹ̀tì ní kọ́tẹ̀tì kó máa pọ́ọ̀sì ẹ̀ ebi tó ń pa. àwọn wèrè wọn ò jẹ́ kí ṣáàtì yẹn dúró